ẹlẹ́dẹ̀ kínkín kan jáde gbàgbẹ́ nígbà tó ti ṣègbà tó ń rí nǹkan sùn ilé tí òun ní ìdájọ́ nǹkan sùn yóò lọ tábà yóò sì jẹ ẹni tó so wípé wọ́n bá sùyàmù rẹ̀ lọ àmọ́ tó bá gbọ́ àsìkò tí máa rí nǹkan sùn sí ni ẹ̀jẹ̀ kínkín yẹn bá jáde yóò máa bá sùyàmù rẹ̀ lọ títí tí ó fi rí kí ẹ̀jẹ̀ yẹn tú jáde ilé tí ó fi lọ́kàn balẹ̀ pé nǹkan sùn ló dé kọ́má jásí pé irú ìtàkọ́kọ́ tá a kọ́kọ́ wí náà ni ètò kọ́kọ́ rí bó fẹ́ kó ṣe pásìkò tí máa rí nǹkan oṣù ni nígbà tá a bá torí pọ́ dájú iná àlàtò fi nǹkan mí ìtọ́ dájú sílẹ̀ fún nǹkan tó dájú. zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. Naam. Àlékún sára àwọn aṣíkòtòlọ àbàrùkátù. Orúkọ ayé àti ìdájú pẹ̀ ọ̀. Nàmì ìbẹ̀rẹ̀ yọ. Ìgbẹ̀rẹ̀ mo fẹ́ kí àwọn ṣe ìṣẹ́wà tí ó bá ní yàrá náà lórí ọ̀rọ̀ ìmọ̀ràn Kí ni ìdájọ́ tí ń lẹ́yìn bẹ́ẹ̀ Ìgbẹ̀rẹ̀ tí tí lẹ́mẹ̀ẹ́dẹ́mi tó bá. Ó ti yẹ. Ẹgbẹ̀rẹ̀ ọkùnrin Wọ́n mọ̀ ojú orí wa pé gbogbo àtìkò àwọ̀rá yìí ní ọ̀nà ọ̀táwọ̀ ìyá ìpínlẹ̀ ìyẹ̀sán rẹ̀ náà wọ́n ti sí. Bẹ́ẹ̀ sí lẹ́pàá ìtẹ́ náà lẹ̀. Àwa máa ń gbọ́ wípé ẹni tó bá kú sí lásìkò yìí, bóyá ló wà nìjẹ́ náà. Ṣé tó bá jẹ́ pé ẹni tó ti pé aburú ń kọ́ pé náà ló wà nìjẹ́ náà ló ti tí ọ̀sẹ̀ ní ìṣẹ́ ní pẹ̀lú òun náà ni ti bá bá ẹ̀rọ bá wá sí. nítorí ìdí eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé òfin rẹ̀ nípa pé ọwọ́ ọ̀tún yín iná lẹ̀ máa fi lọ ẹnu yín dẹ́gbà jọ ọwọ́ ọ̀tún yín ẹ̀ máa fi gbé omi lọ sẹ́nu yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé àṣẹ rẹ̀ nípa gbogbo nǹkan tó fi pa yín láṣẹ bẹ́ẹ̀ sì ń retí pé ọ̀sán yín lẹ́sàn lórí ẹ̀ ẹtí pẹ́ mẹ́sàn owó pàtó ìyẹn ọ̀sán yín lórí wípé ọwọ́ tún lẹ́fí ń jẹun ọwọ́ sì lẹ́fí ń tábà ṣùgbọ́n ẹ̀ pẹ́ gbàládà bẹ́ẹ̀ máa ń pín àìkò tẹ̀lé àṣẹ̀hùn wọ́n lè bí ìyà irú ìyàwó pàtó ìwà òun nìkan lọ́mọ ọba mẹ́jẹ bẹ́ẹ̀ ẹnìkan ó ń lo ọwọ́ òsì níwájú ànábì sallallahu alaihi wasallam ànábì wa ní kó lo ọwọ́ ọ̀tún ó wá lòun ò lè lò ó ànábì ṣe ṣépè fún pé kò ní rí lò láéláé ìjọba àjẹ́ nǹkan tó pàtàkì àbúrò ṣépè fún so bẹ́ẹ̀ náà ni wọ́n ní kẹ́ dáhùn gbọ̀n sí òfin Allahu ni tẹ́ bá dá sí ẹ̀sán owó pàtó ní òfìsà yín kì ṣe dandan pé ní ìsìnkú àtàní kí ẹ bá fẹ́ jẹ ọwọ́ ọ̀tún náà máa fi jẹ ẹ̀sán wọn lẹ́gbàá tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ irú ìyàwó pàtó ni wọ́n sọ pé jẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni tó bá dáhùn gbọ̀n rẹ sí wàá gbẹ̀sẹ̀ tó bá sì kọ̀ láti dá sí ó túmọ̀ sí kò ti takò ti ọ̀wá jìyà ń bẹ lórí ẹ̀ tó bá wù láti foríjì yẹn yóò foríjì ẹ̀ ń ti pé ti ṣẹ̀ tí sì wù láti foríjì yóò di àǹdàdà náà ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kò sí nínú ìlànà ẹni tí ọjọ́ pé mùsùlùmí ló ti ń tẹ̀lé òfin ẹ̀sìn Allah pé kọ́ máa fárùn gbà rẹ̀ kò sí ńlẹ̀ kọ́dà gan nínú fọ́k tó a kàn lò fún fẹ̀rí àárín ó wà nínú fọ́k lọ́ni tó bá fárùn gbà rẹ̀ kó jìyà tí wọ́n nà ní ẹgbà sàǹsàn sòkè sáwàdà rárá. wọ́n ní ìgbà tá a sọ kíkẹ́ tí rọ̀mọ́bánà bá ti dé àwọn àlẹ̀kùn àlùjẹ́nà máa wà ní sísílẹ̀ àwọn àlẹ̀kùn náà máa wà ní tètè ẹ̀yin wá ń gbọ́ yé pé sótúmọ̀ sí pẹ́ni tó bá kú lásìkò yìí àlùjánnà ni ọ lọ láì kò bìlà pẹ̀lú irúṣẹ́ wo ni ṣe. rárá èèyàn bá kú nínú Ramadan kéèyàn tó kú nínú Ramadan kó kú sí Mẹ́kà kéèyàn wá jẹ́ pé kìí ṣe mùsùlùmí àlùjánnà bá o kó kú ní mùsùlùmí tó ṣe pé ọ̀daràn ìwà ẹ̀ṣẹ̀ pọ̀ ó ní sọ àlùjánnà bá ń tààrà nígbà tí dáadáa rẹ tó bá lékè àìdáa rẹ ìgbà náà lọ wà lójú ọ̀nà tó bá jẹ́ mùsùlùmí so àìdáa rẹ àti dáadáa rẹ jọ dọ́gba wọn ilé ẹ̀ náà ń pè ní ashabul a'raf tó bá di jọ́gbìn al-qiyam wọ́n máa bẹ ní agbede méjì tí ń bẹ láàrin náà àtàlùjẹ́nà tó ṣe kó ló ọ̀padà ṣèdájọ́ lórí pé sálùjẹ́nà ni wọ́n kó wọn sí àbínà ẹnikẹ́ni tá bá ti pọ̀ sí dáadáa lọ ọ̀ bá jẹ́ mùsùlùmí So, àfi tó bá wọlé wa láti fi ọsẹ àlùjẹnà tó máa kú lóṣù Ramadan kò pé dandan kí máa lọ àlùjẹnà tó ó kú sí Mẹ́kà kò pé dandan kó máa lọ sí àlùjẹnà kí ló gbélé ayé ṣe lọ́jà tó rẹ̀ nígbà tá pa kéèsì kásìn kásìn Allah kásìn Allah kásìn Islam kásìn Islam kí kásìn kó à ń sọ̀rọ̀ dànù tọrọ ọ̀pọ̀lọpọ̀ tí kò lágbọ́yé àwọn aláìláròjinlẹ̀ aláìfẹ́ràn orí ara wọn ò ní ṣẹ̀sìn rárá ó dìgbà tí Ramadan bá lérò wípé tó ń bá tiẹ̀ lọ kú nísìn àlùjáná tààrà àlùjáná tààrà báwò ẹ ṣe Islam tẹ́lẹ̀ Islam Ramadan wá dé ọ̀há ló di mùsùlùmí òjijì nígbà tí o ti ṣe Ramadan change ọkọ rẹ sí sáyà o change ẹ sí Nathaniel wọn ni àti ní mùsùlùmí olóòṣè mùsùlùmí pàtí lérò pé tóun bá tiẹ̀ kú lóṣù yìí òun là àlùjánnà àtẹ̀bí jẹ́ iná lè tó ṣe pé òun tiẹ̀ mùsùlùmí náà ní jẹ́ kó tó di pé Ramadan dé Ibrahim Abubakar ìní ń jẹ́ kó tó di pé Ramadan dé Ramadan dé báyìí ó ló ń dògbò sáyà ó ń di Nathaniel kí ló dé torí pé kò fẹ́ tó ṣe yàmù Ramadan torí oníkálukú àgbà yóò wù tí a bá wà láyé ká lọ mọ̀ pé kò sígbà tá a lè kù kò sí tó polú ẹlẹ́dàá pé ẹran oṣù báyìí pàtó nípa ọ̀ nípa ọ̀ lóṣù báyìí àkọọ́lẹ̀ rẹ̀ náà lọ́ọ́ bà lọ. ṣé ní tó bá sì ṣe tó fi kúrò láyé yìí òun lọ́jà tó bá ṣe Islam tó fi kúrò láyé tó ṣe lójú méjì ṣe Islam súkẹ́súkẹ́ mọ̀náfíkì tọ́pọ̀lọpọ̀ ń ṣe o Islam gidi èyí tó lùwà fi máa nàbì Muhammad sallallahu alaihi wasallam èyí tọ́pọ̀lọpọ̀ ń rí tán yẹra tán sá fún un ẹ̀hẹ́ tó bá ṣe tó fi kú èrò àwọn mùsùlùmí ọ̀dà sí ọ pé ọba dáadáa pàdé àmọ́ wọ tó ń fetí pàlàbọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó ń sá fẹ́sìn tó ń rẹ́sìn sà èsì kó ń sẹ́sìn bíi mùnáfíkì àdínì àlùjáná bá wò láti èsì péré làlùjáná èsì létí bàbá wa kọ́ kalẹ̀ tó ṣe ẹnìkan ò lè dí ọmọ onílé lọ́nà láti wọlé bàbá rẹ̀ èsì bẹ́ẹ̀ orílẹ̀ lẹ́yìn ká iṣẹ́ àtìṣe wa àtẹ̀sìn wa ká má jẹ́ kí ẹ̀sìn kọ́gbọ́ mọ́ wa lọ́wọ́ ká wá padà dẹni tó ṣe pé sìn là ń ṣe ká lórúkọ pàǹtẹ̀ sìn. Zero eight zero two four five eight four four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìdájú tó. À ń 08024481441 plus 2347067781514. Naam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àjọ ẹgbẹ́ àti láti ọ̀rá. Nà ìbẹ̀rẹ̀ yàn. Ẹni tí èèyàn fún ní nǹkan àwẹ̀ nínú àwẹ̀ tí èèyàn wà ní agbára, ẹni yẹn wà ní ìyàn tí yóò tá fún yẹn tí èèyàn máa kó lè fẹ́. Ah, nǹkan tó ní sọ̀rọ̀ jì ẹlẹ́yìn ní ìbéèrè ọjọ́ tó ṣe kí. zero eight zero two four four eight one four four one. naam. naam kí ló kọ́ yín. orúkọ yín o. Oreto Manar Sabila wà níbi tí a ti ṣe ìdáhùn sí àwọn ìbéèrè ọlọ́kanjọ kan nípa alámọ̀rí ẹ̀sìn wa al-Islam. Àwọn tó bá fẹ́ mọ̀ pé wọlé, ẹjọ́ jẹ́ pé a fẹ́ bẹ̀rẹ̀ nípa ìdájọ́ àti òfin èyí tí kò yí tó nínú al-Islam látàrí alámọ̀rí ẹ̀sìn wa. Naam, arábìnrin wọ́n bèèrè pé ǹjẹ́ àwọn lè ka Quran nígbà tí àwọn wà ní táwọn ti hajj lọ. Rárá ọ̀wọ́rọ̀ kan Kùránì nígbà tí ń sin kò sí lọ́wọ́ àkọ̀wé àjò orí fóònù ọ̀wọ́rọ̀ kan Kùránì nígbà tí ń sin kò sí lọ́wọ́ nítorí pé wọ́n fẹ́ kó ṣe pé fóònù ló mú lọ kí làwọn kà jáde lẹ́nu tó nítorí ẹ̀ àwọ̀rọ̀ kí Al-Kùránì nígbà tí à ń sin kò sí lọ́wọ́ wọ́n nínú hadith Ali ibn Abi Talib radiyallahu anhu wọ́n lánàá bí sallallahu alaihi wasallam máa ń kí Al-Kùránì ní gbogbo gbà àyàfi kí jáná bàbá àṣìmọ̀ pé hayo ìjánàbà ni àtàlékún. Jazakumullahu khairan wa ahsana ilaykum. 08024481441 plus 2347067781514. Now, brother yà wọ́n bẹ̀rẹ̀ ń pé ẹjọ́, wọ́n fẹ́ bí iṣẹ́ ìpínlẹ̀ ìtara, àwọn ẹlẹ́nu, wọ́n ní kí ni kí àwọn ṣe fún ìyàwó àwọn tí bá sọ̀rọ̀ títí pàtàkì tí ìjáàbù tó pàtàkì fún obìnrin àti ọ̀ràn èèyàn ètò jẹ́ nígbà àwọn tó ti bẹ́ẹ̀ kò gbà lọ́wọ́ àwọn ti sọ àwọn tí táwọn lè ṣe. alhamdulillah ẹ̀pọ̀ kíyèsí rẹ̀ lọ sídi fọ́mọ pàtàkì jíjẹ́ mùsùlùmí tó ń jẹ́ mùsùlùmí obìnrin ní gẹ́gẹ́ bí gbogbo obìnrin ṣùgbọ́n obìnrin tó ló wá ní kó dá yàtọ̀ sáwọn obìnrin yòókù pẹ̀lú islam òfin Allah nínú islam ó dá lórí pé oníkálukú gbọ́dọ̀ pa àwọn òfin yìí má ìbá àjọkùnrin ìbá àjọbìnrin lópin ìgbà tó bá ṣe pé mùsùlùmí tàǹfẹ́nu pera wa náà la jẹ́ lódodo kì í ṣe ipá ń tanra wa dànù kọjá pé ìyẹn ń ṣèké àní mùsùlùmí ni ọ́ àwọn òfin Allah tolúwa wa ní kí mùsùlùmí ọmọ tẹ̀lé èyí tẹ̀lé ọ̀nà wa dà tó fi jẹ́ mùsùlùmí kò yé wa kò yé wa bó ṣe jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ìlànà ìtàn ṣàlàyé ní gbogbo gbà wípé ó ti wọ́pọ̀ jù láwùjọ àwọn Yorùbá wípé àwọn èèyàn máa pera wọn ní mùsùlùmí wọn sì ní tẹ̀lé òfin Allah ètò túmọ̀ sí pé ẹ̀sìn tí wọ́n láwọn ṣe wọn ò máa ń parẹ́ wọn ò máa ń parẹ́ rárá nítorí pé tẹ bá mọ̀ nípa rẹ̀ ẹ mọ̀ pé àwọn nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí àwọn náà làwọn tó gbọ́dọ̀ jẹ ojúṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí wọ́n pe nǹkan lójúṣe rẹ̀ o kì í ṣe ọwọ́ alára àwọn ẹni tí wọ́n ń ṣe lọ wà nù wọn kò wọn rárá àfi bá kéde fọkọ rẹ pé wò ṣe ìsìláàmù tó bá sì lóò ṣe ìsìláàmù òun lè lé ọjà àdìpọ̀ tán ẹni tó ń fẹ́ o òun náà ló lóun ṣe ìsìláàmù mọ́ olúwa ti ní wàlá tó ń ṣe kó bẹ̀rẹ̀ sọ mílíkẹ̀ wà fẹ́ ẹ má di àwọn obìnrin kẹfẹ́rí mú níyàwó náà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nípa ìyàwó àti ìyáálé wọn á bí ọmọ wọn jẹ́ pé wọ́n lo ìran tó bojú ìjẹ́ ọmọ ìyáálé àbí ọmọ ìyàwó ìjẹ́ wọ́n lè rí ojú ìjẹ́ ọmọ ìyáálé lè rí ojú ìyàwó àti ìjẹ́ ọmọ ìyàwó lè rí ojú ìyáálé lọ́kùnrin. alhamdulillah ọmọ tó ṣe pọ́n jọ ọmọ bàbá kan náà kò sí nǹkan tó ní wọn ò lè rójú àwọn ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ lájọ́ ọmọ bàbá kan náà kò sí nǹkan kan náà òfin fẹ́ríyà tó ṣe pọ́n wọn ò lè rójú àwọn ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pàtàkì pé àwọn tá a láǹṣẹ̀sìn ká mẹ́sìn tá à ń sìn gẹ́gẹ́ bí ta àwùjọ abúlé kẹ́ nítorí pé tẹ̀ bá mẹ́sìn tẹ̀sí ẹ̀ padà dá láṣẹ jù hmm. àbí kẹ́ ẹ dá láṣẹ ètò nítorí pé n tó bí àṣejù àtàṣe ètò àìmọ̀kánà ni nísìnyí ìgbà tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn nǹkan máa le kankan lórí ọ̀rọ̀ wọ́n á sọ fún àwọn ọmọ ìyàwó kan pé ẹ kó ọmọ ti wọlé o ìyá alágbádé ò tí bójú o kẹsẹ <laughs> ọmọ tó lu aṣọ ni oníwọlé tẹǹtẹ ọwọ màá nàkà àbá òkú mìíràn nìṣẹ ìlà máa kọ sẹlẹ ìnáwó kánà fàáhíṣẹ tẹnuwọ mọkọtẹ nuwọ sá ẹsẹ bíi ẹ ò gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin yòówù táwọn bàbá yín fẹ́ hmm. kódà tí bàbá rẹ bá so ìdí lórí obìnrin kan tí bàbá rẹ kọ́lẹ̀ kó tó wọlé ó ti gbé wọ lórí tiẹ̀ kọ́ fẹ́ láéláé tó nítorí di eléyìí báyìí ọmọ rẹ ò fẹ́yàwó rẹ báyọ̀ bẹ láyé àbó ti kú ọmọ tí o ti so ìdí pẹ̀lú ẹ̀ tí ò wọlé ọmọ rẹ ò gbọdọ̀ fẹ́ láéláé ẹ̀rọ bí a ló bí pé kọ́ máa rojú ìyàwó rẹ̀ kí ló fojú ìyàwó rẹ̀ sí ọjọ́ ìgbó ti tẹ́gbẹ́. Zero eight zero two four four eight one four four one náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà orúkọ mi ni Abdulkadir láti Ìbàdàn. Náà ìbéèrè yín o. Náà ìbéèrè mi ni pé ní ìgbà tí a ti gbọ́ yé pé àǹfààní wà fún ẹni tí ó ṣèṣì fi oúnjẹ fẹ́ràn nígbà wọ́n ṣe sí àwọn ọ̀dọ́ lọ́wọ́ pé kí wọ́n máa bá àwọn rẹ̀ lọ tó bá pé látara ìgbàgbé ló ṣe rẹ̀. mo máa fẹ́ béèrè pé ṣé irú àǹfààní bẹ́ẹ̀ náà wà fún ẹni tí wọ́n ṣe àlùwàlà tí ó wá fẹ́ fún omi sí imú tí omi yẹn wá tètè pọ̀ sí ní ọ̀nà pé kí wọ́n ilé máa bá sí àwọn ẹ̀rọ lọ. kò sí àǹfààní yẹn fún un nítorí pé ó gbàgbé jẹun ó hmm. gbàgbé mumi kì í ṣe ó ṣèèṣì jẹun ó ṣèèṣì mumi ẹ̀hẹ́n ìgbàgbé òun ní ṣẹ̀ríà ńlọ gba àwáwí ẹni tí ó gbàgbé jẹun wọlé àtàwáwí ẹni tí ó gbàgbé mumi wọlé ṣùgbọ́n àwáwí ó ṣèèṣì ní Islam ọgbà wọlé torí àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam màdánà sì ń kọ́ abáṣe máa ṣàlùwàlá wọ́n sọ̀rọ̀ nípa abáṣe fa omi símú Ànábì sallallahu alayhi wa wọ́n bá àlẹ́ òfin lè ṣe ìlà ẹ̀ǹtẹ̀kùn náà fá ìmọ̀ fa omi sí mú dáadáa àfi tó bá pọ̀ ṣe sùyà. agbóyè ń bẹ̀yẹn pé tó máa ń ṣe sùyà tó bá fa omi sí mú débi kó mi wọ̀nà fún rẹ sùyà mú bàjẹ́ ẹlẹ́yìn ìbẹ̀rù ṣùgbọ́n. so ti fífa omi símú náà tó ṣe déédéé pẹ̀lú tó bá yí ọnu débi àṣejù tómi fi bọ́ sọ́nà fún ẹ ṣe àmúbàjẹ́. 08024481441 plus 2347067781514. Naam. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìdájú pẹ̀. Nàìjíríà yìí. Ní ẹni tí ó dé tí wọ́n sì sí àwọn tí máa ń tùwà lórí láàkàkà lórí tàkàwù. Tó ẹni wá dé wá dé àwọn lórí tàkàwù tí wọ́n ti sálámà títẹ́ ni wọ́n dìde padà láti ṣe ọ̀la rẹ̀ ní àdúgbò ẹ̀ ẹ̀ ọmọ àti ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹgbẹ́ ti ṣe ojú láti ṣe lánàá ẹgbẹ́ ìtẹ̀lẹ̀ ọ̀sẹ̀ láti ìtò ẹ̀sọ́ àníyàn tó ń túbọ̀ láti rí ìwọ̀n ojú tí wọ́n sọ láti ilé tó dá nínú ìjà tó ti ẹ̀sìn ẹ̀sọ́ ìrọ̀rùn. kò sí ní ìdájọ́ sọ láti ẹ̀ ẹni tó bá imam lórí pé imam ṣètò ṣáhùdì ti parí lọ́wọ́ ó sì ṣe Allahu akbar ọlọ́jókòó pẹ̀lú ìmọ̀ nǹkan tó ṣeun gangan ni tí òfin ṣẹlẹ̀ àsọpọ̀pọ̀ ṣe ìwọ ní sọ pé nítorí pé ìmáàmù ti dé wákàtí parí kọ wá dúró kọ máa retí pé tó bá sálámà ẹ̀yìn ṣe sọ láti ti ń jà máa ní rárá tó bá nàbí sallallahu alaihi wasallam ní má adraktum fasallu níta bá bá ṣe pẹ̀lú ìmá wa ma fatakum fa atimmu nǹkan tó bọ́ máa yín lọ́wọ́ ẹ máa pè é nínú ẹgbàá wa kan ọ̀nà àfáàtẹ̀kùn fọ́kọ̀bọ̀ nítorí bọ́mọ yín lọ́ọ́ ẹ̀sán gbèsè ẹ̀. ìgbà tẹ́yìn tí wàá darapọ̀ mọ́ ìmáàmù nígbà tí ìmáàmù ti sálámà eléyìí fún yín láǹfààní pé lẹ́yìn tí ìmáàmù bá sálámà tẹ́yìn bá dìde láti pé sọ láti yín pípé lẹ́ẹ̀pẹ́ sọ láti yín ẹ̀bùkátà láti ṣèkọ́ ọmọ kankan mọ́ ẹ̀bùkátà láti ṣèkọ́ ọmọ kankan mọ́ ẹni tí wọ́n jẹ́ pé ó gbé àníyàn bọ̀ láti ilé hmm. nípò ti sàlọ alá òun sì ń lọ mọ́ṣáláṣí lọ sọ̀sọ̀ lẹ́à ṣé àníyàn ti ń gbé bọ̀ láti ilé ó gbé sọ láti rẹ̀ tí ọba dànìyàn kò gbé nǹkan kan kò gbé nǹkan kan tó bá lọ ṣe sọ láti bá ọkọ̀ gbára gbóná ni tòró òfin ṣeré àṣọ pé àníyàn a gbọ́dọ̀ dàníyàn torí ká níyàn ni ó mú ni màyàtọ̀ láàrin ìjọsìn àti àṣà hmm àníyàn yìí ni ó sì jẹ́ ká mọ ìyàtọ̀ láàrin ìyàtọ̀ tí ń bẹ láàrin ìjọsìn kan sí ìjọsìn mi òun ní àkólé kan pọ̀ ńlọ ṣe sọ láti ní jésù ni wọ́n pè lánìyàn nígbà ń pè lánìyàn òun náà ni àdìsọ́kàn tó nípò fẹ́ ṣèjọsìn báyìí pàtó ní kété tó bá bẹ̀rẹ̀ ìjọsìn nàtọ́ ń bọ̀ láti ilé tó ti bẹ̀rẹ̀ sọ láti eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Zero zero eight eight two four four four four one one 08024481441 plus seven Náà. Àlékún sálàm wa ṣùgbọ́n ọ̀bà kàtí orúkọ náà ti gbẹ́sùn kọ̀. Orúkọ mi ni àyè ìgbẹ́rẹ̀ àdìgbé láti ìgbé. Àbẹ́rẹ̀. Mo ní kí táwọn ti tàwọn wá jẹ́ kí ní bí ẹ̀ tí ìyá mi bá ń ṣe àjọ. Ṣé àyè máa sọ pé àmì ìbámu kà tọ́jú pé kò sí nǹkan tó burú mẹ́ kò sí nǹkan tó burú mẹ́ pé ìmáàmù ṣe àjọ ẹ̀yìn ṣe á ní ọgbọ́n sókè àmọ́ gbogbo gbígbọ́n sókè pẹ̀lú bó ti ma ìṣèkẹ́ máa gbọ́n sókè lọ́nà tó ṣe pé gbígbé sókè kò ní lẹ́yìn náà ìmáàmù máa ń ṣe nínú tá a mọ̀ sí ṣèwádìí fi hàn بقضية النجاة والفلاح wípé ìgbà tí Ramadan bá tó dá méjì ìgbà náà ló tó bá súnà nàbì sallallahu alaihi wasallam mọ ó kì í má mọ ọmọ ṣe. yàrá ìgbà fẹ́ràn wá ṣẹlẹ̀ àlékún zero eight zero two four four eight one four four one naam. Wàlékún sálám wa rahmatullahi wa barakatuh. Ó fẹ́ àti ìdájọ́ kọ̀. Ó kọ́ mi ọ̀sẹ̀ méjì àti àròjẹ mo fẹ́ béèrè pé kí ìrànwọ́ tí ọba àwọn onímọ̀láṣí tó wá bá tí wọ́n kí á sí lọ́wọ́ tó wá kí ìdírí lẹ́yìn eh, ìmọ̀ tó ń kíjọmọ́ á sí lọ́wọ́. nígbà ni wọ́n wà tó fi ṣe tó. nígbà ni wọ́n wà tó fi ṣe lóòrùn. mo wà ní pàǹpì ráyè ṣe nígbà yẹn kọ́ láǹfààní rẹ̀ torí pé ẹ fi sọ láti ẹ fi ráre ni òfin ṣe ráre sọ wípé بالمعصية لا تنال الرخص فأن تبس الله يوسف لا تجاني تاسي دقفه kò lẹ́tọ̀ọ́ láti tò lẹ́yìn wọn torí ẹni tó fi ẹ̀sìn ráàlì torí fáàmù fáàmù kí n ṣe fáàmù láàrú dálùkìyàmẹ̀ sọ́nù fáàmù rẹ̀ gbẹ́ngbà tó ti pẹ́ yàgbẹ́ sí gbogbo bẹ̀ èsì ṣe sọ láti ní kí lọ́ pàtàkì tó bá tó fi wá jẹ́ pàfi sọ láti ráàlì tó bá jẹ́ pé èèyàn níyàwó tí wọ́n ní pé èèyàn èèyàn lè sọ ju ìgbà tí èèyàn àti ìyàwó yẹn ní láàrin ọdún kan tó ẹ jẹ́ pé ọba rí béèrè fún òfin rírò ó máa ń sọ pé ó fi rẹ̀ ohun àyè ìgbélékiri so èèyàn rẹ̀ lágbára àti fẹ́yàwó kejì ọlọ́fẹ́jọ́ rẹ̀ san àwọn òbí rẹ̀ nígbà tó bá ti bá sọ gbogbo ọ̀rọ̀ títí títí tí tọ́kọ̀ tí ó gbà kí ló rò pé wọn ọkọ náà ló rò pé wọn á ṣe ẹ ó yẹ kí kọ́ lọ yé gbogbo àwọn obìnrin tí arákùnrin sọ pàtàkì gbà so ó yẹ kí lọ yé gbogbo obìnrin wọn ń lọ ilé ọkọ wọn ń lọ rẹ wù lóríṣiríṣi wọn ń bọ dirí wọn ń bọ ṣe gbogbo ẹ ra wọn á lọ fi ń gbogbo ẹ kí ló rò pọ̀ lọ sí lọ ọwọ́ adélé ọkọ̀ tán kókó nítorí ọba lọ bẹ̀ tọkọ bá wá pè ọ́ ọwọ́ àmọ̀pọ̀ rẹ̀ ọ́ ìmọ̀ pé látàárọ̀ ló ti ń gúnyán táǹbẹ̀ ọ́ tó ọmọ sọ pé ó ti rẹ̀ ọ́ ti ṣiṣẹ́ pọ̀ jù tọ̀ tí ọba wa lọ ṣẹlẹ̀ pé olúwa bá ború ọkọ̀ ńlá sí rí ló ń bá wa lọ fẹ́ lómi ní kọ̀pẹ́ kó jìnnà irú àwọn obìnrin náà lẹ́sìn tó péjọ tẹ̀tù máa bọkọ̀ ìjẹ́ ẹ máa sọ pé lójú kòkòrò ní ìṣekúṣe ìṣekúṣe wo ló ṣe bí àwọn lọ́fẹ́ wàá tó fẹ́ wọ kí ló dé tí wọ́n gbáradó kí ló dé nígbà tó fẹ́ wọ tó ṣe pé ẹjọ́ wẹ́wẹ́ ọmọ wa oríṣiríṣi àròyé ni rẹ̀ ni ogun ni kínní kan lójoojúmọ́ tó ń jẹ ni nkí ló ń lọ sí ilé ọkọ ẹ máa bí àwọn ọmọ yín léèrè torí kò yẹ kó máa gbèrú ẹjọ́ yẹn wá bóbi wàláhì kò yẹ kó máa gbèrú ẹjọ́ yẹn wá bóbi sọ yẹ kó ti yí àwọn ọmọ tí ń lọ ilé ọkọ kí ló lọ sí lọ́hùn ẹ sì máa pé béèrè kan ní atúndóríṣi ni táwọn obìnrin fẹ́ kó àwọn tó máa pé kí ni káwọn ṣe o lọ́rọ́kọ̀ àwọn tí àwọn bá táwọn bá dá dára rẹ̀ àwọn lè sọdún mẹ́ta tí ò ní sí àwọn lásọ o so àdánwò yẹn oríṣiríṣi ni wàlúwà so obìnrin kan sọ ó ní ó ti pẹ́ sí òun ti kọ́ òun tó wá lọ́kọ míì lẹ́yìn bíi ọdún mélòó so ọkọ yìí báyìí iye ìgbà báyìí ìní máa róhùn láàrin ọ̀sẹ̀ eléyìí tí ọ̀gbọ́n là mú sóun lè tì torí rẹ̀ bọ́kọ dànù wọn á ní adúrò ọdún tó fi jókòó yìí tó fi lọ́kọ sóun sì rà nù torí pé nìsín ti lọ́kọ ìwọ náà ló sì fi ń yé wa pé pẹ̀lọ́kọ tó ní yìí báyìí ọkọ yìí ọ̀tí ọlọ́run tó ìgbà tó lọ́kọ rárá kí ló ń ṣe tó bá sì ti lè lọ dán wò ó sọ pé ọfẹ́ bọ́kọ̀ dànù sí tàbí ṣùgbọ́n wọ́n forúkọ rẹ̀ tàwé ìròyìn bó ń ṣekú sí ni ọ. torí tí ọba jọ ń ṣekú sí sọfẹ́ ti yọ adúrú ọdún méje tó fi jókòó tọ̀ lọ́kọ̀ ò sì rà ní. torí délé atọ́kọ àtìyàwó ẹ lọ́ mọ̀ yín pé kókó nǹkan tẹ́ ń fi fẹ́ra yín náà ni pé kálukú fẹ́ jẹ́ sábàbí tẹ́nìkejì tí ó fi pa bẹ́ẹ̀ rẹ̀ mọ́ tí òfin ni máa wára nù síra. àǹgbà tó bá ti mọ̀ báwọn ọkọ gbọ́ bùkátà ìyàwó rẹ̀ ìyàwó dá ọkọ rẹ̀ lóhùn ẹ má sọ̀rọ̀ ayín lẹni tó wá ṣe pé nǹkan tí ọ̀rẹ́ títí méjì mẹ́ta kọ́ bá ní gbọ́ wọn àmọ́ á fi dá ọ̀rọ̀ lẹ̀ nílé àjọ lóyún. Ìjọba fún ọlá ọ̀fẹ́ wá sẹ́nu àyẹ̀kù. Wọ́n ní ẹ̀dàkùn kí ni màá ń fún ẹ̀rọ ọgbọ́n àti dídá tó jẹ́ AI láti máa fi wá mímọ̀ pé ṣe ka bóò láti lè máa lò àti pé ṣàlè àbí ká pa lápàtì kan. Ah, ó dá lórí bóò láì fẹ́ ń lò ní ẹ máa fi ń lò fún nǹkan tó di kẹ́ ní ìlọsíwájú kí ìdàgbàsókè kó bá yín nínú ètò káràkátà yín ìwádìí ìjìnlẹ̀ yín hmm. ìlọsíwájú yín kò sí nǹkan kan tó burú mẹ́ nísìnyí ń lè fẹ́ kó èdè èdè kan wà téèyàn gbọ́ dáadáa tí ẹni tó gbọ́ English dáadáa so ó lè lo AI uh, ó lè lo AI yẹn gẹ́gẹ́ bí tíṣà jẹ́kí wà tí ẹlẹ́jọ́ máa sọ̀rọ̀ ó máa bí ọ́ léèrè ọmọ dá lóhùn wọ́n sọ sẹ́ńtẹ́ǹsì ó sọ pé kì í ṣe bá ń lọ ẹ̀kọ́ sọ kí ló burú bẹ́ẹ̀ kò sí kankan tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríyà bákan náà èdè lárúbáwá ni wọ́n fẹ́ gbọ́ tó ọ̀gbẹ́dẹ̀ lárúbáwá dáadáa wàá lo AI yẹn láti jẹ́ tíṣà rẹ̀ tó ọ sọ̀rọ̀ ó ní kì í ṣe bá wọn sọ báyìí wọ́n sọ ó tún sọ̀rọ̀ míì fún ọ níbo lọ́ọ́ so eléyìí wọ́n rí kó tún bó ọ láṣìírí so ẹlòmíì ní ìṣàn fẹ́ kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gbéraga wà hmm. so kò ní fẹ́ ká sọ pé òun náà ọmọ kéwu lágbájá ni tó ti pọ́ǹtì náà fẹ́ folódò sọmọ kéwu sọmọ pé àìntì ẹ̀ ò ní ní gbogbo kàtígórì kàtígórì kẹtọ́ kàtígóráìsì rẹ sí pé olódò ló fẹ́ kọ́ kéwu olódò ló fẹ́ kọ́wì òun ọkọ̀ gbogbo wọn ni so torí délé àmọ́ tó bá ti wá di pé à ń lò fúnra à ń lò fún rẹ̀ gbé à ń lò fún kẹtọ́ túmọ̀ sí pàǹkan bá sì kò jẹ́ à ń lò fún nǹkan tọkọ túmọ̀ sí pé à ń fi ìgbésí ayé wa à ń fi ráàlì yìí ṣe pé lọ́síwájú kan ló kó bá wa yìí ṣe pé ìrànlọ́wọ́ kan ló ṣe fún wa yìí ṣe ìdàgbàsókè kan ló mú bá wa ọkàn túmọ̀ sí pé nǹkan bá sì kò jẹ́ àbáǹtí ẹ̀ fi ń ṣèwádìí láti fi ṣèbàjẹ́ à ń lò láti fi dáyé rú sọ ìgbà ìṣẹ̀lẹ̀ ọ̀sọ́pá burú ni torí pé kò sí nǹkan tẹ́ gbé wáyé yìí kó ẹ pé bí ṣe délé ayé ni lónìí tó fi ṣẹ̀rẹ̀ òní nǹkan kan tó sọ pa rẹ̀ torí pé àwọn òfin à ó ti pọ̀ jù ní sẹ̀ríà so n tá fi máa wọn wò sílé ìtọ́ sílé ọ̀tọ̀ kò kò kò kò yìí ṣe nǹkan tí wọ́n máa wá lọ tí wọ́n á wà tí wọ́n làwọn ò rí ọjọ́ kó ti ṣe é. ìgbà tí mo lọ sí ẹni wá sí ìlà yìí wọ́n sọ pé ẹ̀yà fún mi wọ́n pé àwọn mara àwọn pé ṣètò àwọn máa ń dá àwọn láàmú lọ́pọ̀lọpọ̀ so nínú Ramadan yìí nígbà tí àwọn bá ń ṣe àkàrò àwọn láàárọ̀ ṣètò àwọn máa ń gbé ìròyìn tó dọ̀tí ó máa ń gbé sáwọn lórí látara bẹ́ẹ̀ àwọn kàrí pé ara wọn ti tutù ṣé lè ti ba ṣùgbọ́n àwọn jẹ́. bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ pé èrò tó ń wọ orí rẹ̀ iná ló ń ṣe sábàbí títí ń da àtọ̀ sára èrò tó ń wọ orí rẹ̀ òun náà ti ń fọ̀nà kan gbà láàyè tí ń fi ń ráyè ṣiṣẹ́ débi tí àtọ̀ fi jáde. tó bá ti wá jẹ́ pé èrò tó ń wọ orí rẹ̀ ní mú kí àtọ̀ jáde a gbọ́dọ̀ wọ́nà láti yẹra fún kọ́kọ́jú mọ́sẹ̀ rẹ̀ yẹra ti jókòó téèyàn ní nǹkan kan pàtàkì tí mójútó àbúrò ní ọmọ ṣẹlẹ̀ tó àtọ̀ tí sì ń jáde lára rẹ̀ kì í ṣe pé ń jáde ń jáde àárẹ̀ àtọ̀ yóò sì jáde látàrí pọ́lá lọ́ lójú fò ní ti ń jáde ohun tó sì fà tí ti ń jáde náà mà sọ̀sù yá mú bàjẹ́ yóò máa san padà lẹ́yìn àgbà náà wọ́n sọ pé nínú rọmọdọ́nà yìí àṣetọ́ni máa ń gbèrò kan aṣọ́rò kí ẹ̀sà àṣetọ́ni torí kò dodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wa sallam tí gbogbo ṣàyàpín wọn ti dè wọn mọ́lẹ̀ nínú Ramadan yìí kí wọ́n á ní tó mú ọmọ rèrò pé wọn an-nafsul ammaratu bis-su' ẹ̀mí kí fòrò ẹni láti ṣèbàjẹ́ ni torí pé nǹkan tí máa ń sinmi lọ́nà kí ẹ̀sà àṣetọ́ni nìkan nínú tí máa ń sinmi lọ́nà làṣetọ́ni wà nínú rẹ̀ lẹ́mí burúkú tí pé ní lọ síbi ká ṣèrànù wà bákan náà nínú rẹ̀ ní àwọn ṣèyàpín nínú àwọn èèyàn ẹ̀hẹ́n tí wọ́n sọ pé kó bá ní kì í ya ni hmm. so àwọn wọ̀nyẹn náà ń bẹ́ẹ̀ náà tí máa mú ní sórí ibú so tí ṣètọ́ ni ọba sí nǹkan mi wà eléyìí tó lè mú ọ ṣìnà eléyìí tó lè mú ọ ṣìṣe. Zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four ó sọ pé àṣàlámà àríkù nígbà àwọn fẹ́ fẹ́ arábìnrin kan àwọn tó ti mọ ìjà àwọn àjẹsàdé ń pe iṣẹ́ aláwọ̀ táwọn bá ti fẹ́ra wọn òun máa lè ìjà pé torí òbí òun wọn gbà fóun láti máa lè ìjà síwájú fóun tó bọ́ sọ́dọ̀ rẹ̀ tọ́ àwọn ti fẹ́ra wọn tó fi dì sí báyìí ti kò lè jábọ̀ wọn gẹ́ṣẹ́ ilé ilé gbé sábà bí káwọn akọ sílẹ̀ torí pé kò tẹ̀lé àdéhùn táwọn kò sí ìlú ọkùnrin. alhamdulillah àkọ́kọ́ òun ti torí pé kò tí ì lo hijab kó wá sọ pé wọ́n fẹ́ kọ́ lẹ́bà wọ́n máa gbìyànjú láti tún ṣe náà ni títí tí ó fi gbọ́ tí ó fi gbà wọ́n máa gbìyànjú láti tún ṣe títí tí ó fi gbọ́ tí ó fi gbà tòkí wá sí fọ́ọ̀sọ̀ fọ́kọ́ lẹ́bà nítorí pé tó ń ta tí ì lo hijab rẹ̀ mùsùlùmí náà ni ó gbìyànjú tẹ́lẹ̀ náà tí wọ́n bá ti fẹ́ àwọn òkè tí màláìkà lọ fẹ́ wọ́n máa tún ṣe ni títí yóò fi gbọ́ tí yóò fi gbà. wàyí o a mọ̀ pé àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló wà tó yẹ pé ro eléyìí ọ̀sẹ̀ lórí wọn àwọn náà wọn máa lo hijab díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ mi ó bẹ̀rẹ̀ sí ní lo hijab láì tiẹ̀ jẹ́ pé ó fọ̀rọ̀ wá ọkọ rẹ̀ lẹ́nu wò kó tó di kó bẹ̀rẹ̀ sí ní lò bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun fúnra ara rẹ̀ ló tún lọ ra níjọ́ máa fi bojú ọgbọ́kọ lójijì kí ló dé à wọ́n ti gbọ́ dánilẹ́kọ̀ọ́ wọn ní ilé ìyàrá òfin ọlọ́run òun sì fẹ́ wá lùjọ́nà lòun fi ṣe islam òun fẹ́ wọná lòun fi ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam. àwọn òbí àwọn wá kẹ́fín mà yìí pé ọmọ àwọn ti ń bojú sọ̀rọ̀ àwọn sọ pé bàbá tiẹ̀ bojú ìwé ẹ̀kọ́ kọ́kọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn nítorí pé ojú tó ń bòyún láì gbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn àwọn faramọ́ òbí wa wá gbogbo ọ̀nà láti jẹ́ pé òun ba ìjókòó ọmọ ǹjẹ́ ńlé ọkọ wọn a lọ mọ ọmọ kúrò ọkọ ọjọ́ kó yẹ yín pa o aburú tó ta wọlé ayé tiẹ̀ ló ń wà ó yẹ kó jẹ́ pé ẹ fi kíni ba tiẹ̀ ìgbésí ayé tiẹ̀ ní í ṣe kò sí sọ fún yín lábẹ́ òfin wípé kọ́ ọmọ tó tẹ̀ lófin ẹlẹ́dàá wọ́n gbọ́dọ̀ gbàyànjá lọ́dọ̀ bàbá àtìyá rẹ̀ níbo ń bẹ̀ níbo ń bẹ̀ ìyẹn nígbà tẹ́yìn jẹ́ mùsùlùmí gan ó tún ṣeé ṣe kẹ́yìn ọmọ jẹ́ mùsùlùmí ìyọ̀ǹda kí ló fẹ́ lọ gbà sẹ́yìn ló fẹ́ sẹ́sìn yẹn fún ní abẹ́lẹ́dàá rẹ̀ nǹkan ní kéèyàn máa pera rẹ̀ ní tí ọ̀jẹ̀ o kéèyàn máa gbéra rẹ̀ tayọ ayé rẹ̀ sẹ́yìn lẹ lálùjáná tó máa wọ̀ ni àbẹ́yìn lẹ níná tẹ́ à ń ṣe lẹ́yọ máa bá dúpẹ́ tó olówó jẹ́ ọ̀rọ̀ yìí lọ́rùn yóò sì jẹ́ ọmọ mi ládàá kò ní yọ jẹ́ pé torí nǹkan mi lẹ́sẹ̀ ṣe é tó yẹ kó bí owí nu àmọ́ gbọ́ yẹ pé ìgbésí ayé kárí mi lọ́pọ̀lọpọ̀ ń ṣe nítorí kí la yóò wù tí wọn ò ní sọ wá lẹ́nu ìyá rẹ̀ kan ò bójú rí ìyá ìyá rẹ̀ kan ò bójú rí ó ní wọ́n ti fẹ́ lọ gbéyìn wá ìbẹ̀rù eléyìn ìní máa mú wọn fẹ́ bàtọ́mọjẹ́ àwọn anìkọ́ agbáyọ̀ǹda lọ́dọ̀ ọwọ́ gẹ́gẹ́ bíi ta ni màlẹ́kà tí ó máa mú sẹ́rẹ̀ lọ sílé àṣẹ à kọ́yẹ́ ká máa gbéra tayọ ayé wa o àti ẹ̀gbọ́n pa ìṣẹ̀lẹ̀ kan tó bani lọ́kàn jẹ́ nígbà àwọn òbí yẹn wọ́n sì lọ gbọ́ ọmọ kó lè ọkọ̀ láti lómi wọ́n gbé lọ lómi wọ́n tún wá ní ìlú mi táwọn gbé sí nǹkan eléyìí kọ́ máa sinmi náà ni àwọn tún gbé lọ sílùú tó tún jìnnà jù bẹ́ẹ̀ lọ torí kọ́ má bàa padà sọ́dọ̀ ọkọ̀ mọ́ tọmọtọmọ lọ́wọ́ síbẹ̀ nìyẹn máa ń ṣe ayé ẹnu kí tábà sáyé tán ọ̀run tó ń bẹ ní tólú ọ̀ ṣèṣirò fún wa nípa níta gbélé ayé ṣe kí wàá ní kókó nǹkan tẹ̀ ti torí rẹ̀ gbégbèsè ẹ̀yin lẹ́jẹ̀bi nítorí pé ọmọ fẹ́ tẹ̀lé ti Allah ó ti wá di tí ń ẹ ti sọ̀rọ̀ ayé ti kan ẹjẹ́ gbọ́n máa lọ́wọ́ pé ẹ̀ ní ṣe ṣe ẹjá bẹ̀rù Allah ẹjá bẹ̀rù Allah torí ẹ̀wọ́ ọmọbìnrin máa múra bí Islam ti ṣe sọ pé kò múra ó sì máa múra láti tẹ̀lé òfin Allah torí pé òun yóò san lẹ́sàn lórí ẹ̀ òun náà lọ́ba tó ṣe pé yóò tàtàrà pọ̀ tẹ̀lé tòun yọ kẹ̀ ọ́ yóò tàtàrà pọ̀ tẹ̀lé tòun yọ sọ nínú yà kò ní jẹ́ ọjọ́ ní ìyà kódà má lo hijab nítorí ọkọ rẹ̀ má lo hijab nítorí ọkọ rẹ̀ nítorí pé Allah nìkan ló sì máa lò torí ìwọ ọkọ tó ń sọ fún ìyàwó rẹ̀ pé kó lo hijab nítorí tiẹ̀ àìlágbọ̀ọ́yẹ sì ń dà wọ́n náà láàmú ṣé wọ́n ló fún lálùjẹ náà àbí wà lọ́ọ́ là kó òbí náà lẹ́yìn ìjẹ́bù sí jẹ́. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. naam. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ yẹn àti ìtẹ́sí ń pẹ̀. àbúrò ló sọ̀rọ̀ láti ìlú ìṣòro. ìbéèrè yẹn o. Ìjọba àríṣepọ̀ àpẹẹrẹ. Àwọn tẹ́tẹ̀rẹ̀ àwọn mọ́tíláṣí tí ọmọ ìlú ìlọ́run ní ìlú mẹ́ta àti tí tàrà rí. Ṣé ó bá Alhamdulillah. Sínú máa méjì tí wọ́n síwájú wa àbí jù bẹ́ẹ̀ lọ ní sọ̀látù tarawih kò sí nǹkan tó burú ń bẹ̀. Nítorí wípé ìmáàmù ẹyọ̀kan tí ó fàyè lẹ̀ fún ìmáàmù míì kó náà ṣe abala kan nù sọ́láàtù so ìdájọ́ ìkejì náà ní tàlá kọ̀kọ́ òfin ṣẹ̀ríà sọ pé at-tabi'u la yufradu bihukm ẹni tí ń tẹ̀lé yàn ọ̀ní fún onídàájọ́ mi tó yàtọ̀ sí tẹni tí ń tẹ̀lé torí ẹ̀ bí ìgbà tó ṣe pé ìmáàmù kan náà ló ṣíwájú yín nà. jazakumullahu khairan wa ahsana ilaykum. Zero zero two four four four four eight one one. plus two three four seven 2347067781514. Naam. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yá ti bẹ́ẹ̀ pípẹ́ o. Ìyá ti láti láti ẹ̀ka apá. Nà ìbẹ̀rẹ̀ yàn. Naam. Tí obìnrin bá wà fẹ́rẹ́ pé táìmù tó bá ti yẹ kó parí sílọ́ọ̀lù tó wà parí ẹ̀ tó fi lè máa bá àwẹ̀ lọ́ba. Àbí. Naam. lásìkò tó yẹ kẹ́ parí nǹkan oṣù yín tó bá ti pé tí nǹkan oṣù dúró ẹ wò lójú ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ọba máa wá ìdájọ́ ẹ̀jẹ̀ yẹn ti di tí ọkọ dínà tí ó sì kọ dínà tí ọkọ dínà ẹ máa wá wo oògùn tí ẹ̀jẹ̀ yẹn tí ó fi dá ṣùgbọ́n ìjọsìn yín ẹ máa bá lọ ní pẹrẹwu ìyẹn ni pé wojú rẹ̀ fúnjọ́ mẹ́ta mm. tó bá ti dúró níjọ́ alákọ̀ọ́kọ́ ẹ lọ̀wẹ̀ kò dúró níjọ́ alákọ̀ọ́kọ́ lẹ́yìn àfikún <coughs> àfikún tíjọ́ kejì ló tó dúró ẹ lọ̀wẹ̀ kò dúró àfi tíjọ́ kẹta ẹ lọ̀wẹ̀ kò dúró níjọ́ kẹta ọbọ̀ tíjọ́ kẹrin ọ̀kàn yín má ẹ lọ̀wẹ̀ ẹ máa ṣẹ̀sìn. جزاكم الله خيرا واحسن اليكم 08024481441 plus 2347067781514. Naam. Àlékún sára àwọn aṣíntúlọ àbàkàtà. Orúkọ láti rí dájú pẹ̀lú. Ìdúró àti láti ní. Naam. Ẹjẹ́ bá gbọ́n òkè. Àbúrá láti ìlú ìwọ. Nà ìbẹ̀rẹ̀ yìí. Nà tí tí ó sùn ló gbé òrùn nípa àtọ̀yìn ara rẹ̀ láì bóyá òun ló yá alákọ̀ọ́kọ́. ìwọ́n tó dá ní ọdún nígbà tó ní ṣe pẹ̀lú ṣìyà lópin ìgbà tó bá ti ń dà ní àlátòrò kó tó di pélé mọ́ pípa wọn ṣe sùyàmù lọ́la wọn ṣe sùyàmù lọ́la wọn ṣe sùyàmù lọ́la gbogbo àwọn sùyàmù yẹn lálàáfíà. ṣùgbọ́n àwọn sọ̀dáwàt ti ń bẹ láàrin ijọ́ méjì mẹ́ta láti jẹ́ tí àtọ̀ ti wà lára rẹ̀ tí ọ̀ràn ti wẹ̀ gbogbo sọ láti ní ìtúnṣe lẹ́yìn ìjọba zero Nam jazakumullahu khairan wa ahsana ilaykum. 08024581441 plus 234 7067 781514. 08024481441 plus 234 7067 781514. Àwọn yìí ni nọ́mbà tí a máa pè sí. Naam. Naam ẹ wà lórí ètò. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbẹ̀rẹ̀ yìí.

Àkọ́kọ́ ọjọ́ ń sọ ẹ́ ń bọ̀ láti sọ, ń bọ̀ láti sọ. Ń bọ̀ láti sọ tí wọ́n ń wí yẹn. Hello, ṣé ń gbọ́ wa? Ń bọ̀ láti sọ tí wọ́n ń wí yẹn. Èyí tí wọ́n sọ nù, ẹjọ́ máa ṣe sùúrù láti máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń fẹ́ sọ ọ̀rọ̀ tí ṣèkì sọ, ọ̀tọ̀ ni tí ẹ̀ máa ń sábà sọ. Ọ̀tọ̀ ni tí wọ́n sọ. Àkọ́kọ́ ẹni tí dọ̀tí bá ti wà ní etí rẹ̀ kò lè gbọ́ òdodo ọ̀rọ̀ kọ́ gbọ́ dáadáa. Hmm. Ṣé nǹkan tá a kọ́ tó rà lé lórí gan látún wá sọ pé kò rí bẹ́ẹ̀? Àbí eré ló ń pẹ̀sìn. Sọ wá sọ fún wa pé lábẹ́ òfin ṣẹ̀rí à ọtọ́ sí imam, ọtọ́ sí máàmú, ọtọ́ sẹ́ni tí ń dásọ̀ láti ṣe. Hmm. Nígbà tí bá fẹ́ fi Rabbana wa lakal hamd, ẹ sọ pé Allahumma Rabbana wa lakal hmm. Allahumma Rabbana لك الحمد ربنا لك الحمد ربنا ولك الحمد وستن لسافقنا حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد أتنسوقي توبات في أتن ليس عليكم أهل الثناء والمجد مولاتي وعصر سوقي الصوتون صوم نعم نعم

kò sí nǹkan kan tó lè ní ṣe náfìlà yẹn kò sí. lábẹ́ òfin ṣẹ̀rí à wọ́n sọ pé náfìlà rákà méjì tó wà náà sọ̀láàtì lè ṣá yẹn ọ pàtàkì ju sọ̀láàtì tàràwé ìgbà lọ. torí ẹ gbọ́dọ̀ pàtì torí ọmọ bá wọn. ẹ ṣe rákà méjì kó tó di pẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì tàràwé yẹn. nítorí bá mú yín má ṣe rákà méjì yẹn kó tó di pẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì tàràwé yẹn. ajẹ́ pé ẹ lè dà níyàn papọ̀. ní rákà méjì tàkọ́kọ́ yẹn pé ẹ fẹ́ ṣe sọ̀láàtì tàràwé yẹn ẹ sì tún fẹ́ ṣe rákà méjì tọ́jẹ́ súnmọ́ tó rọ̀ tí kò tilẹ̀ ìṣà ètò túmọ̀ sí pé rákà méjì lẹ ṣe ẹ fi sun rákà mẹ́rin ẹgbẹ́ ẹlẹ́dàá ó sì fi sàn yín ládàá méjèèjì. náà ẹ̀dá fún ọ̀la ọ̀fẹ́ wa sún ìlà ìrẹ́kù ẹ̀jẹ̀ ká gbìyànjú ká lo àwọn ọjọ́ wa àti àwọn òru wa ká lò wọ́n dáadáa torí ẹ sọ fún mi ohun tí ò bá jẹ́rìí ní ọ̀rọ̀ dáadáa ìgbà olókùn yóò jẹ́rìí yálà gbogbo ìbádàá wa يلا هو شداد قوم ولا يبقى من منجاض إلى القيامة تقبل الله سيدنا سيدنا ولا فرجع إذا إلى القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك السلام عليكم ورحمة الله وبركاته إلا